بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولون وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam tí a fa abdulgani al-maqdisi ọlọ́wọ́ ọba kí ó yọ́nú sí hadithi táwọn lórí ẹ̀wọ̀n ni hadithi abi sa'id al-khudri radiyallahu anhu qala قال رسول الله صلى الله عليه وسلم من صام بعد الله وجهه عن النار سبعين خريفا حديثه أقبالة يدو أبو سعيد الخدري ọlọ́run ọba kí ó yọ́nú sí ó ní òjísẹ́lá nabi muhammad sallallahu alaihi wasallam ó sọ pé man sọ́ọ̀mà yawman fi sabilillah ẹnikẹ́ni tí ó bá gbáwẹ̀ ọjọ́ kan lórí ọ̀nà tọlọ́run بعد الله وجهه عن النار سبعين sab'ina kharifa ọlọ́run yóò lé iwájú ẹ̀ jìnà sí iná ní jíjìnà tí ó tó ìrìn ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n ọdún àádọ́rin 70 years ìrìn téyìn ń rìn ní 70 years distance ẹ̀ lọ́lọ́run yóò gbé ojú rẹ̀ jìnà sí iná ààwẹ̀ ọjọ́ kan hadithi àwọn masáyìl tó wà nínú ẹ̀ lálákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ tó ní man sọ́ọ̀mà yawman fi sabilillah fi sabilillah tí wọ́n gbà lérò lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ o ní pé aljihadu fi sabilillah tí a bá sọ pé fi sabilillah wọ́n mí ní pé jihad ni arribat àti àwọn tí ó rọgbà má ẹni pé ká múra ká jagun ẹ̀sìn sójú ọ̀nà ọlọ́run ọba ó ní fi sabilillah afáàgbà almalhab ó ní hadha hadith hadha alhadith يدل على أن الصيام في سائر الأعمال البر أفضل إلا أن يخشى الصائم ضعفا inda liqa wọ́n ní àdísì ó fi hàn pé gbígbà àwẹ̀ ní àwẹ̀ ó lọ́lá ju gbogbo àwọn sẹ́yòkù lọ àyàfi tí ẹni tó gbà àwẹ̀ náà tó bá mọ̀ pé òun ó ní kòkò ní ní agbára láti pàdé ọ̀tá ẹni pé tó mì ní pé kíyàn gbà àwẹ̀ kó sì tún máa jagun ẹ̀sìn méjèèjì lápapọ̀ òun ló lọ́lá jù àyàfi tẹ́ni tó ń gbá àwẹ̀ yẹn tó sì tó ń jagun ẹ̀sìn tó bá ń bẹ̀rù pé òun ò ní ní agbára àti kọjú ọ̀tá lókù lẹ́annahu qad thabata ani rasul sallallahu alaihi wasallam annahu qala torí pé ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ ó wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ń sọ fún àwọn sàábì rẹ̀ ní àsìkò kan tí wọ́n ń jagun ẹ̀sìn nígbàtí wọ́n súnmọ́ láti pàdé pẹ̀lú ọ̀tá anẹ́bsa asallam sọ wípé takọ́wú lè àdúwòkùn ẹwà agbára fún àwọn ọ̀tá yín ẹwà agbára ẹgbéradè fún àwọn ọ̀tá yín pẹ̀lú agbára fa àmọ́rọ̀ ohun bil iftar anẹ́bsa gbogbo ẹni tí ń gbáwẹ̀ nínú yín ẹjáwẹ̀ yín torí pé wọ́n lè ní agbára àti kọjú ọ̀tá lẹ́ànà nafsu sa'im da'ifa torí pé ẹ̀mí ẹn tí ń gbààwẹ̀ ó lẹ وقد جبل الله الأجساد على أنها لا قوام لها إلا بالغضاء ibn battal ológba ọ̀rọ̀ yíwá láti ọ̀dọ̀ àfáàgbà al-malhab ibn daqiq al-eid ó ní ọ̀rọ̀ rẹ̀ tó ní qawlu fi sabilillah ó ní táàmù níbi ńgbàtọ́ bá sọ pé fi sabilillah istimalu fil jihad ó ní wọ́n lò fún jihad ni fa idha humila alayhi kanat al-fadilatu al-ijtima' al-ibadatayn tó wá ń bí ohun tí wọ́n gbá tí a bá sọ pé jihad ni a jẹ́ pé kíyàn gbáwẹ̀ kó sì tún jagun ẹ̀sìn ó ní ètò lólájù torí pé ìbáàdà méjì ó lọ papọ̀ ń gbáwẹ̀ ìsìn tún jagun ẹ̀sìn àní al'ibada as-sawmi wal jihad ó ní ìbáàdà àwẹ̀ àti jihad bákanáà ibn hajar al ó fi àdífi sẹ́rìí pẹ̀lú àdísíta gbàwá láti ọ̀dọ̀ Abu Huraira ní láfzù wípé ma min murabitin yurabitu fi sabilillah fayasumu yawman fi sabilillah wípé kò sí ẹnìkan lẹ́ni tó yẹ pé ó gbéradè láti lọ jagun ẹ̀sìn kó wá gbààwẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn náà lójú ọ̀nà ọlọ́run ọba náà ala annahu fi jihadi fi sabilillah yìí ni pé kó gbààwẹ̀ nígbà tí ń lọ ja ogun ẹ̀sìn so ibi tí wọ́n gbé àdísì sí ni ẹni pé gbogbo ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ tó sì lọ jagun ẹ̀sìn tí ìbádà méjèèjì papọ̀ ọlọ́run yóò lé iwájú ẹ̀ sí iná ní ìrìn ọdún àádọ́rin Imam Nawawi ó ní ọ̀rọ̀ rẹ̀ tó ní ba'ada Allahu wajahu 'anil nar sab'ina kharifa ó ní al-muba'ada 'anil nar wal-mu'afatu minha in ta gbàlérò ni pé ọlọ́run ọba yóò kóyọ láti má wọ̀ná ìpé a ó gbé ojú rẹ̀ jìnà sí iná èyí ni pé ọlọ́run ọba yóò kóyọ láti má wọ̀ iná náà torí pé al-muqtada dhalika al min simai hasisiya ẹni pé ọlọ́run ní jẹ́ kó gbọ́ igbe àbí ariwo àbí ohun tí iná yẹn tó wọ́n mú wá nígbà tí ń bá ń wú iná jahannama wà najatu minha wà min duhuli abákaná ọlọ́run ọba yóò kó wọn yọun ní wọ iná náà ṣùgbọ́n alkharif kelma kharif ìjọba lérò bí o ní ọdún kuma in ta gbàlérò ni pé 70 years àwọn àdísì míì wá tọ́rara tako 70 years nínú àdísì àbí umama albahili anabsa sallam sọ pé man sọ́ọ̀mà yawman fi sabilillah ja'ala allahu baynahu wa bayna an-nar khandaqan kama bayna as-samai wal ard ipe gbogbo ẹni tí ó bá gbààwẹ̀ ńjọ́ kan lójú ọ̀nà tọlọ́hun ọlọ́run ọba yóò fi kòtò kan tó tóbi láàrin òun àti iná gẹ́gẹ́ bí òkè àti sánmà ti jìnà tí ta bá ní bí òkè àti sánmà ti ṣe jìnà sí ohun tí a mọ̀ ní pé in ti ń bẹ láàrin òkè àbí ilẹ̀ pẹ̀lú sánmà o ni khamsatu mi'ati am o ni 500 years ìrìn tẹ́yìn ò fi rìnrìn 500 years gẹ́gẹ́ bó ti wá nú àwọn àhàdì bákan náà àdífì mi níbi 70 years then tá a bá sírò ma bayna as-sama'i wal-ard 500 years bákan náà àdífì Uqba ibn Amir oni man sọ́ma yawman fi sabilillahi azza wa jal ba'ada minhu jahannama masira mi'ati amin gbogbo ẹni tí ó bá gbààwẹ̀ ńjọ́ kan fi sabilillahi lójú ọ̀nà àtọ́lọ́run ba'ada Allahu minhu jahannama ọlọ́run yóò gbé aljanna jìnà sí masirati mi'ati am in tẹ́yìn ó fi rìnrìn ọgọ́rùn ọdún ọlọ́run gbé jahannama jìnà sí in tẹ́yìn ó fi rìnrìn ọgọ́rùn ọdún níbi ọgọ́rùn níbi ma bayna as-samai wal ard ọgọ́rùn márùn and then 70 years kí ni ìdáhùn àwọn afá ní ó ní àwọn phases tí a lè gbàwó alákọ̀ọ́kọ́ ni pé lafzu sab'in in tẹ́gbà lérò ni pé in tí ọlọ́run yóò fi gbé jìnà síná ó pọ̀ bákanáà ah, wọ́n ní jíjìnà yẹn yóò yàtọ̀ pẹ̀lú ìyàtọ̀ irú wàhálà tó kojú ẹ̀ nígbàtí ń jagun ẹ̀sìn tó sì tún gbààwẹ̀ yẹn tó bá di pé kò sí mọ̀ṣákọ̀ ẹni pé wàhálà púpọ̀ kò ní ju 70 years lọ ìbá pé tí wàhálà yẹn bá pọ̀ ó lè tó so wọ́n á ní haddul haddul tó fi pọ̀ jù ó ní 500 years bákanáà wọ́n ní gbogbo eléyìí kí wọ́n kún ṣe fi àfihàn ládá tó pọ̀ tíyàn ní ni torí pé distance yẹn kìí ṣe tí a lè wọ̀n so ká fi mọ̀ pé ládá ẹn tó gbáwẹ̀ ń jọ kan fi sabilillah ládá rẹ̀ pọ̀ gan so dídákọ̀ 70 àti ọgọ́rùn àti khamsumia ọgọ́rùn márùn kò takora wọn pẹ́ẹ̀pẹ́ torí pé nǹkan náà ni ó ń fi ọ̀pọ̀ ládá téèyàn ó ní tó bá gbààwẹ̀ náà ni ṣùgbọ́n wọ́n ní ìdí tí wọ́n fi lo kharif ìgbà òjò ó ní kharif wọ́n ni àsìkò ní tó yẹ pé àsìkò mẹ́rin la la, a ní alkharif asaif ashita arrabi so wọ́n ní gbogbo in tí ń bẹ nínú àsìkò òjò ló wà nínú àwọn àsìkò yòókù tó bá pé ooru ni ooru a máa ń bẹ nínú àsìkò òjò tó bá jẹ́ pé òtútù ni a máa wà nígbà àsìkò òjò àfi ń tó wà nínú àsìkò òjò tí ò sí ní àsìkò yòókù so àsìkò yẹn ló lọ́lá ju gbogbo àwọn àsìkò lọ ìdí inú fi lo al-kharif àdísì ó fi hàn pé ọlá ń bẹ tó tóbi gan fẹ́nikẹ́ni tí ó bá gbààwẹ̀ nígbà tí ń jagun ẹ̀sìn bákan náà ó tún fi hàn pé ọlá ń bẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá gbààwẹ̀ torí tọlọ́run lójú ọ̀nà ẹ̀sìn islam tí ó tako súnnà nẹ́bí sallallahu alaihi wasallam irú ládá tí ó ní kódà pé àwẹ̀ ọjọ́ kan ni torí pé anibsa asalam ó sọ fún àwọn sàábé rẹ̀ lóòjọ́ fathu makka ó ní innakum qaddanawtu min aduwikum ẹ ti fẹ́ kan àwọn ọ̀tá yín lára walfitru aqwa lakum kẹ́ ẹ má gbààwẹ̀ ó ní ó jẹ́ kẹ́ ẹ lágbára jù so eléyìí fi pé kìí ṣe ọ̀ranyàn ẹni ó lè gbà ni ẹni tí ó lè gbà kó má dara ẹ̀ torí pé anabi sàásálàm sọ fún wọn pé ẹ kojú ọ̀tá yín láìpẹ́ kẹ́ ẹ má gbààwẹ̀ ló dáa fún yín jù ó ní ó fi jẹ́ kẹ́ ní agbára bákan náà ní lẹ́yìn náà a tún wà ní àsìkò kan àwọn ọ̀tá yín ni walfitru kẹ́ ẹ má gbààwẹ̀ ó ló dáa fún yín torí bẹ́ẹ̀ ẹja àwẹ̀yìn so eré ìfihàn pé kìí ṣe ọ̀ràn èèyàn èèyàn sì gbọ́dọ̀ múra rẹ̀ ń pa lórí tí yóò nílá tí ó sì kó ìnira bá àníyàn bá lè gbá ni bet àwẹ̀ kódà kọ́ má jẹ́ pé nígbàtí èèyàn ń jagun ẹ̀sìn ni àwẹ̀ ọjọ́ kan ó lọ́lá ó sì tóbi lórí nínú ládá tí èèyàn gbà ah, àfáàní ilé ni àdísì kan tó kù nínú kìtàbù siyam ó wá ní báàbù laylatul qadr tàbíbò àfáà pé báàbù laylatul qadr lẹ́yìn ìgbà tí ó parí abwabu siyam torí pé laylatul qadr òun wà special ju sọ́ùm lọ tó ń ti pé Laylatul Qadr nínú inú àwẹ̀ náà ló wà so ṣùgbọ́n ọ̀wọ́ ọjọ́ kan péré ni nínú àwọn alẹ́ kan náà sì ti ń rí ìdí tó yẹ pé ó fi mú wa lẹ́yìn ìgbà tí ó dárúkọ kìtàbù siyam wọ́n sọ ní Laylatul Qadr torí pé ọlá ti ń bẹ fún al ó ní ọlá àti ipò so ọlá tí ń bẹ fún alẹ́ náà ìdí inú tó fi sọ ní Laylatul Qadr torí pé ọlọ́run ní Laylatul Mubaraka alẹ́ tó lálùbáríkà so níbi títóbi rẹ̀ àti ọlá tó ní ọlọ́run tó ní ó ju alfu shahri oṣù 1000 ó jùlọ ní alẹ́ ẹjọ́ náà ẹyọ kan tí ò sí Laylatul Qadr nínú ẹ̀ so ilé fi ọlá tó ní ó fi hàn bákan náà inú Laylatul Qadr yẹn ó ní wọ́n fi sọ alkùránì kalẹ̀ láti alkálàmì ọlọ́run wá sínú Baitul Izza ní sama sama ilé láti Lawhil Mahfuz wá sí baitul izza àyè kan wà tó ń pè ní baitul izza ní sánmà àkọ́kọ́ ń bí ibẹ̀ ni malaika jibril yóò ti máa mú lọ fún anabi sallallahu alaihi wasallam ọlọ́ni inna anzalnahu tó nípò tó tóbi so in tó gbà lérò pẹ̀lú nùzúlù Qur'an wọ́n ní láti lawhul mahfuz lẹ́ẹ̀kanáà gbogbo Qur'an lẹ́ẹ̀kanáà ló sọ̀kalẹ̀ wá láti lawhul mahfuz wá sí baitul izza so àti baitul izza oní malaika jibril yóò ti wá máa mú ní munajjaman èyí ni pé tẹ̀lé ń tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn hawadise bó bá ṣe ń ṣẹlẹ̀ ibn abbas ó ní wọ́n sọ alkùránì kalẹ̀ láti lawhil mahfuz lẹ́ẹ̀kaná wá sí baitul izza ní sama ilé ayé lẹ́yìn náà malaika jibril ó wá ma mú wá fún ànábì sallallahu alaihi wasallam lásìkò lásìkò lásìkò tó yàtọ̀ síra wọn bákanáà imáàmù qurtubi ó ní wala annal qur'an unzila fi lawhi al-mahfuz laylat al-qadr jumlatan wahida kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé al-Qur'an ó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni láti lawhi al-mahfuz wá sí baitul izza fawudi'a fi baitul izza fi as-sama'i ad-dunya wọ́n wá gbé sí ilé tó ń pè ní izza ilé tó tóbi ní sánmà ilé ayé ثم كان جبريل ينزل به نجما نجما ليناني جبريل يوم موا ندي دي دي في الأوامر والنواهي وأسباب يوم موا ني àwọn kan tí apa wá lẹ́sẹ̀ láti ṣe àtàwọn míì tá a sí wa lọ láti má ṣe àtàwọn míì tó jẹ́ pé ó nídìí ìgbà náà ni Qur'an náà yóò ṣẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀ wá وذلك في 20 سنة gbogbo eléyìí pátá nínú ogún ọdún ni iná alkùnrán fi sọ̀kalẹ̀ bákaná ibn kathir ó ní alkùnrán ináma nazala jùmlatan wàhídà ila baitil izza fi sama ìdúniyà wa kana dhalika fi shahri ramadan fi laylatil qadr so nǹkan kan náà lọ́rọ̀ wọn pátá ló dúó lé lórí kò sí ìyapa ẹnu torí pé alkùrán ó sọ̀kalẹ̀ láti lawhil mahfuz wá sí baitul izza nínú ramadan lálẹ́ laylatul qadr wọ́n ní laylatul qadr yẹn afdalu layali al'am ó ní òru tó lọ́lá jù lálàkọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé fiha yufraqu kullu amrin hakim nínú rẹ̀ láti máa pín gbogbo al'amari láti máa pín bí ó ṣe lọ lọ́dún ay fi laylatil qadr yufsalu min lawhil mahfuz ní laylatil qadr yẹn ó ní a ṣe ìpínyà gbogbo àwọn nǹkan tí yóò ṣẹlẹ̀ ní ọdún gbogbo ẹ̀ láti ṣètò rẹ̀ kalẹ̀ nínú alẹ́ náà gẹ́gẹ́ bí Ibn Abbas ti sọ pé nígbàtọ́lọ́ ní inna anzalnahu fi laylatil mubarakah وني يكتب من أم الكتاب في ليلة القدر ما هو كائن في السنة من الخير والشر والأرزاق والآجال حتى الحجاج ipe ní alẹ́ náà ti kọ́ láti ìyá that is the, the main book ibẹ̀ wọ́n ti kọ gbogbo tí ó ṣẹlẹ̀ lọ́dún ní oore ní o àbábúrú ní o arziki ní o àbígbàtẹ́yìn ó kú abẹ́ni tí ó tiẹ̀ lọ sí mọ́kà gan sẹ̀ wípé lágbájá lágbájá lágbájá àwọn tí wọ́n lọ sí mọ́kà lọ́dún ìní so ọwọ́ wọn tí ó sì lọ náà nù ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ wọ́n sọ fún Hussein ibn al-Fadli wọ́n bi léèrè pé alaysa qad qaddara Allahu al-maqadir qabla an yakhluqa as ard qala bala wọ́n bi léèrè pé ṣé bí ọlọ́run tiẹ̀ ti kádàrá gbogbo nǹkan síwájú kó tó dá sánmà àtilẹ̀ ó ní bẹ́ẹ̀ ni kí ilẹ̀ fama máàna Laylatul Qadr onígbà náà kí wá ní ìtumọ̀ Laylatul Qadr nígbà tó yẹ pé síwájú kọ́lọ́run tó dá sánmà àtilẹ̀ ìgbà náà ló ti dá gbogbo nǹkan lé ayé bí ó ti ṣẹlẹ̀ pátá bákan náà ó ti kádàrá gbogbo nǹkan pátá kí wá ní ìtumọ̀ laylatul qadr ó ní suqul maqadir ila al mawaqit laylatul qadr yẹn ó ní ọlọ́run ti kádàrà gbogbo nǹkan lóòótọ́ bet alẹ́ yẹn òun ó mú gbogbo nǹkan yẹn wọ́n fún lásìkò tí ó ṣẹlẹ̀ pé àsìkò báyìí àsìkò báyìí àsìkò báyìí àsìkò báyìí بكنا ابن كثير رحمه الله أني في ليلة القدر يفصل من روح المحفوظ إلى الكتبة أمر السنة إبقالات لوح المحفوظ أني وتقى gbogbo tí ó bá ṣẹlẹ̀ lọ́dún wà máa yẹ kúnnù fíya mínà àjálì wà arzak ohun tí ó ṣẹlẹ̀ nínú ẹ̀ nínú ẹni ó kú àti ẹni tí ó ní arziki ẹni tí ó ní ní wa ma yakunu fiha ila akhiriha àti gbogbo tí ó bá ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún yẹn lọ sí ìparí ẹ̀ náà bákan náà nínú ọlá tí Laylatul Qadr ní Ọlọ́run máa ń fi orí jì àwọn ẹrú rẹ̀ ń jọ́nà lálẹ́ náà Ọlọ́run fi orí jì àwọn ẹrú ẹ̀ torí àdífì tó wá láti ọ̀dọ̀ Nabi sallallahu tó ní man yakum Laylatul Qadr wàhtísáàbán غفر له ما تقدم من ذنبه gbogbo ẹnikẹ́ni tí ó bá dúró láti máa kírun láti máa jọ́sìn fọ́lọ́run pẹ̀lú ìmáni lórí pé ń wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run forí jìn tó ti ṣe ní ẹ̀ṣẹ̀ síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ so eré ìfihàn pé ọlá tí alẹ́yẹn ní ju àwọn alẹ́ lọ́nu bákanáà nabi sallam sọ wípé inna hadha ash-shahr qad hadarakum wa fihi laylatun khayrun min alfi shahr anabi sallam sọ wípé ń sọ fáwọn sahabi rẹ̀ pé oṣù yìí o ti dé nínú oṣù náà alẹ́ kan ń bẹ tó lóore ju ẹgbẹ̀rún ni 1000 kó ẹgbẹ̀rún oṣù man hurima fiha man hurima ha faqad hurima al-khayr gbogbo ẹnikẹ́ni tí a bá ṣe tí ó bá kò ń gẹ rẹ̀ kò ṣe kò ń gẹ orí pẹ́ẹ̀pẹ́ wala yuhramu khayraha illa mahrum a sì ní ṣe e, e, oore rẹ̀ léèwọ̀ fẹ́ni kankan àyàfẹ́ tí ó jẹ́ ẹni òfò tí ọlọ́run ọba ti tó ti bí ní sọ ọlọ́mọ jẹ káwà nínú wọn wọ́n ní alẹ́ ò ní àlàámà tí a máa fi ń dáámà àlàámà rẹ̀ yìí àkọ́kọ́ tí mo fẹ́ kó yé wa ni pé kìí ṣe pé a máa rí síwájú alẹ́ náà a máa rí lẹ́yìn alẹ́ òní torí pé this uh, misconception táwọn èèyàn ní ni pé wọ́n wò pé wọ́n ti kọ́kọ́ rí àlàámà yìí síwájú alẹ́ náà rárá lẹ́yìn alẹ́yìn lèyìn ó rí àlàmà èyí ni pé tí Laylatul Qadr tó bá jẹ́ alẹ́ òní lọ́la oní gbogbo àwọn àlàmà tí wọ́n sọ yóò ṣẹlẹ̀ nínú àwọn àlàmà alẹ́ náà la haratan wala baridatan nature àwọn weather yóò wà moderate kò ní sóoru kò sì ní sótútù torí pé ó wá ní àdísì tí Ibn Abbas tó gbà wá tí anẹ́bsà sallam sọ wípé Laylatu Talqa alẹ́ yẹn alẹ́ tí a sọ́ọ̀lẹ̀ ni tó wà moderate la haratun wala baridatun kò ní jẹ́ pé ó gbóná kò sì ní tutù jù tusbihu ash-shamsu yawmaha hamra da'ifa láàárọ̀ rẹ̀ eh, oòrùn yóò di pé ó lẹ kò ní gbóná yanyan eléyìí àmì àkọ́kọ́ nù so yóò sì ti yọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí alẹ́ náà bá kọjá tán àmì ẹlẹ́ẹ̀kejì wọn ni pé ìmọ́lẹ̀ mùdíà ìmọ́lẹ̀ jabir ọmọ abdullahi ó gbà wá láti ọ̀dọ̀ anẹ́bisa àṣálàm tí anẹ́bisa àṣálàm ní inni kuntu uritu laylatul qadr tẹ́lẹ̀ wọ́n ti fi e, alẹ́ laylatul lẹ́yìn náà wọ́n tún gbà mí lágbé rẹ̀ ọlọ́run jẹ́ kí n gbàgbé wọ̀nyí ẹ̀fì láṣírí àwáàkì ọ wà ní ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan wọ̀nyí ẹ̀ tọ́lùkọ̀tún bẹ́lìjẹ̀tún láhàọ̀rọ̀tún wà lábàrìdà ọjọ́ náà yọ wà moderate kò ní sóoru kò sì ní sí òtútù ka anna fiha qamaran yafdahu kawakibaha lálẹ́ ẹjọ́ náà yọ wà jẹ́ pé bí ìgbà tó pé òṣùpá ó fẹ́ fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn ìràwọ̀ dé pé yọ́ mọ́lẹ̀ tẹ̀tẹ̀ ní rí ìràwọ̀ ń jọ́nà so eléyìí ó ní àwọn àlámà rẹ̀ nínú wọn kúmọ́ àlámà rẹ̀ ó ní pé eléyìí gan àlérí kò sẹ́ni tó lè rí kathratul malaikata fil àwọn màláìkà pọ̀ lórí ilẹ̀ àwọn màláíkà wọ́n pọ̀ lórí ilẹ̀ torí àdís tí Abu Huraira gbà wà tó ní wa innal màláíkàta tilkal layla aktharu fil ardi min adadil asr ipe àwọn màláíkà lálẹ́ ẹjọ́ náà wọ́n pọ̀ ju yẹ̀pẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ lọ ṣùgbọ́n a lè rí wọn àwọn màláíkà lálẹ́ ẹjọ́ náà wọ́n pọ̀ lórí ilẹ̀ ayé ju yẹ̀pẹ̀ tí ń bẹ lórí ilẹ̀ lọ bákan náà Ànábì sàásẹ́lẹ̀ ni wa amaratuha an tatlu'a ash-shamsu fi sabihati yawmiha láàárọ̀ ọjọ́ náà àárọ̀ ọjọ́ náà àkọ́kọ́ káti mọ̀ pé òru ní síwájú ọ̀sán so àárọ̀ ọjọ́ náà lẹ́yìn ìgbà tí alẹ́ yẹn bá ti kọjá tutla ushams òòrùn ó jáde fi sabihati yawmi aláàárọ̀ ọjọ́ náà bayda tí ó funfun láṣùá àláhà tí ò ní mújú kò ní mú ojú so eléyìí aláàmà ni fún gbogbo ẹn tí bishara ni fún gbogbo ẹn tí ó bá ṣe kìyàmù ọjọ́ náà yóò ti mọ̀ pé ah gbogbo àwọn tí mo rí òun ṣe déédéé Laylatul Qadr bí gbàtà ṣe bishara fún ni bákanáà àwọn afá ní Laylatul Qadr pààrọ̀ ni ọlọ́run pààrọ̀ rẹ̀ fún kúkúrú ọjọ́ orí wa al'umma nabi muhammad sallallahu alaihi wasallam anabisa sallah ni gbogbo al'umma ohun láàrin 70 sí 60 sí 70 so àwọn tí wọ́n máa ju 70 lọ ọ̀pọ̀ very very rare so ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n ní ju 60 sí seventy lọ so um, ọlọ́run wá pààrọ̀ fún ó fi ó fi àsìkò yẹn ó fi pààrọ̀ àwọn alẹ́ àwọn alẹ́ yẹn alẹ́ aláàlùbáríkà yẹn torí pé ládá téèyàn ó ní lálẹ́ ẹjọ́ náà kéèyàn máa ṣiṣẹ́ ládá lóṣù 1000 kò ní rí so bí ìgbà tó pẹ́ ọlọ́run ṣe pààrọ̀ rẹ̀ fún wa àti sọ̀rọ̀ yìí rí nígbà tí a bẹ̀rẹ̀ náà so eléyìí ni àlàyé muqaddima laylatul qadr ṣùgbọ́n àdísì tí a fa àmúwa ó ní an abdullahi ibn umar anna rajula min ashabi nabi sallallahu alaihi wasallam uru laylatul qadr fil manami fi sab'il wal awakhir فقال النبي صلى الله عليه وسلم أرى رؤياكم قد تواطأت في السبع الأواخر فمن كان متحريها فليتحرها في سبع الأواخر حديثي أقبوالة أدو عبد الله وما عمر أني أن رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم أراكني كان نينو أصحاب النبي صلى الله عليه وسلم أرو أفوا أن رجالا àwọn kan nínú àwọn arákùnrin kan rijal ó bẹ̀rẹ̀ látorí mẹ́ta lọ so bet kò ju mẹ́sàn sí mẹ́wàá lọ torí pé tó bá ti di mọ́kànlá yó padà sí rojulen yó padà sí mufrad so òǹkà yẹn nígbà tí wọ́n ti sọ pé rijal wọn ju mẹ́ta sókè lọ èyí ni pé wọn ò tó mẹ́wàá náà wọ́n rí Laylatul Qadr ní ojú oorun wọ́n lálàá rí Laylatul Qadr wọ́n wá rí pé ó wà ní méje ìgbẹ̀yìn nínú Ramadan méje ìgbẹ̀yìn nínú Ramadan léè tó fi hàn pé tá bá ní méje ìgbẹ̀yìn yẹn eh, nam 23 sókè okay ni anabi sallam bá sọ pé ura ru'yakum qad tawata'at fil awaqi fi sab'il awaqi mo rí pé alayin ó dọ́gba ipe seventh tó kù nínú ramadan ẹni laylatul qadr wa faman kana mutaharriha gbogbo ẹni tó bá fẹ́ wá falyataharraha fi sab'i awakhir kó wà ní méje gbẹ̀yìn àwọn wo ni wà àwọn ọ̀lẹ ni wọ́n wà torí ẹni tí ọ̀bá sẹ́ ọ̀lẹ òun níjà ti wà torí pé gbogbo alẹ́ òun pátá mẹ́wẹ̀ẹ̀wá òun àbí 29 òun ṣe kìámù lérí rẹ̀ lọ so àwọn oníwọ̀ a máa wà ọ̀lẹ ni torí pé anẹ́bísà sálá ń pè wọ́n lọ́lẹ̀ níwájú àpọ̀ àkà <laughs> so ìdínú tó jẹ́ pé àwọn tí wọ́n dùn ipò di 27 so ìgbà náà wọ́n bọ̀ wá àkógbọ́ òde ó lè ti ó lè ti jẹ́ pé 25 lè so àbí kódà ó lè jẹ́ 20 ọjọ́ ní pé máa ń yí ni so àwọn afá ní àdífi ó fi hàn pé a lè fi a lè fi àlá a lè fi kẹwọ́ lórí nǹkan kan ṣùgbọ́n àlá o kìí ṣe kìí ṣe delil èyí ni pé kìí ṣe hujja kìí ṣàwíjàre so kìí ṣe gbogbo ìgbà nìyàn gbẹ́kẹ̀lé àlá tí mo lá ó lè jẹ́ pé adghafu ahlam ni so gbogbo ìgbà téèyàn bá ń gbé pé ẹ̀dàkùn ẹbá mú wàtúmọ̀ àláyì ẹ̀dàkùn yóò sáré káàkiri anẹ́bísà àṣẹ́là ti fún ọ ní very good method tó bá pàlà tó dáa ni dáa lè mọ́ sọ fẹ́ nìkan tó bá tiẹ̀ wá máa sọ fún yàn jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ jù tó sì gbàgbọ́ tó bá sì gbẹ aburú ni bẹ ọlọ́run pé kọ́lọ́run sọ kúrò níbi aburú tí ń bẹ níbi àláì so ní ìdá tí máa wá túmọ̀ káàkiri lẹ́bi kó ti máa fúnyàn lówó kọ́ máa túmọ̀ àlá bákanáà wọ́n ní eléyìí fi hàn pé a lè ma Laylatul Qadr torí pé wọ́n sọ àwọn àmì léè tó ti kọjá tá a dárúkọ bákanáà wá láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ó bi Aisha bí i anabi sallallahu alaihi léèrè pé ara'ayta in wafaqtu Laylatul Qadr bima ad'u kí ni nítorí tọ́lọ́n bá ṣe fi mí ṣe kò ń kẹ alẹ́ Laylatul Qadr nìyẹn irú àdúwà wo ní ma ṣe anẹ́bisa sálẹ̀ taqulina Allahumma innaka afu tuhibbul afwa fa'fu anni ìpè wọ ọlọ́run ọba o ọba alámójúkúrò ní ọ ó sì fẹ́ àmójúkúrò sàmójúkúrò fún mi so wọ́n ni tí anẹ́bisa sálẹ̀ tó sọ fún Aisha ìpè kó máa ṣe nìyẹn so ilé náà di sunna fáwa náà torí pé kò sẹ́ni tí ọ̀fẹ́ àmójúkúrò ọlọ́run à ń ṣe lọ́run ló gbogbo ojoojúmọ́ bẹ̀tí wọ́n ní ọ̀rọ̀ tó ní fi sab'il awakhir ní méje gbẹ̀yìn riwaya mi wa tó ní wa kanu la yazaluna yaqussuna ala nabi sallallahu alaihi wasallam arru'ya annaha fi laylati as-sabi'a min al-ashr wọ́n yẹ wọ́n gbò wọ́n wà wọ́n ma wá bá anẹ́bìsà sálà wípé àwọn lálà wípé Ramadan ó wà ní àárín méje ìgbẹ̀yìn anẹ́bìsà sálà bá sọ fún wọn wípé mo rí pé aláyìn ó ṣe ó papọ̀ so tẹ́ẹ̀bà wa ẹ máa wà ní méje ìgbẹ̀yìn ṣùgbọ́n àdísì mi wa tó ní ẹ ní mẹ́wàá gbẹ̀yìn so eléyìí fi hàn pé kò dájú ọlọ́run fi pamọ́ ni torí pé anẹ́bìsà sálàm àdísì mi wà tó ní anẹ́bìsà sálàm sọ pé wọ́n fi hàn mí nígbà wọ́n fi hàn mí àwọn arákùnrin kan wọ́n ń ṣe fàmí ń fọ́ nù yí fàmí ń fọ́ tí wọ́n tí wọ́n ṣe wọ́n bá sì gbé ìmọ̀ rẹ̀ lọ sókè wọ́n dá padà sókè ipe ọlọ́run ti sọ alẹ́ ń kalẹ̀ fún mi pé alẹ́ báyìí ni ṣùgbọ́n nígbà táwọn kan ń ṣe fàmí ń fọ́ nù yí ni wọ́n bá gbé ìmọ̀ rẹ̀ lọ sókè so anẹ́bìsá ní ṣùgbọ́n o oore lọ́jẹ́ fún yín fífi ìmọ̀ rẹ̀ pamọ́ oore lọ́jẹ́ fún yín so tẹ́ bá wa ẹwà ní mẹ́wàá gbẹ̀yìn so eléyìí yẹn pé àwọn tí wọ́n mọ̀ dúró di 27 wọ́n lè mọ́ rí lọ́dún mẹ́ta <laughs> ó dìgbà tó bá yí wá lọ sí 27 yẹn Aisha radiyallahu anha ó ní anẹ́bísà àsánlám sọ wípé taharraw laylatal qadr fil witri min al-ashri awakhiri min ramadan tẹ́ bá fẹ́ wá ẹ wá ní witri nínú mẹ́wàá gbẹ̀yìn witri yẹn ó ní 21 23 25 27 29 so tẹ́ bá wá ẹ wá so gbogbo àwọn tí wọ́n bá fẹ́ máa sinmi wọ́n lè máa ṣe ní wítìrì bet tá bá wò dáadáa a rí pé n tó dájú al-aslam o náà ní ká wà ní mẹ́wàá gbẹ̀yìn torí pé àsìkò yún yàtọ̀ síra wọn àwa rọ́sù lónìí ẹlòmí ò rí àwa ń pè tiwa ní 23 lónìí ẹlòmí 22 tiwọn àwọn ẹlòmí 24 tiwọn sóbó ló ṣe fẹ́ papọ̀ kúkú gba gbogbo ẹ̀ pátá inshallah ọlọ́run fi ọ́ gẹ alẹ́ náà so eléyìí lọ́wọ́ aslam so hadithi تدل على ليلة القدر تنتقل بين الليالي العشر حديثي في pé ليلة القدر yẹn gangan a máa wà ní àwọn òru yẹn ní mẹ́wàá kò kan bákan náà àwọn àfáà 27 tí wọ́n gbé yẹn hadith wá lórí 27 ìpè 27 tó ń wí yẹn ó bèèsì lórí ọdún yẹn ni ọdún ọdún tí wọ́n tí ànẹ́bísà sálàm sọ̀rọ̀ náà so èyí wá ṣe táwọn gbé gbogbo ọjọ́júmọ́ <laughs> 27 làwọ̀ wà máa mú Ànábì sọ̀rọ̀ lórí nípa alẹ́ 27 eh, ọdún yẹn ni ọdún ọ̀hún sì ti kọjá bóyá 27 ọdún mẹ́wàá rẹ̀ ló tó yí kan torí pé ń yí ni àwọn afáà ní alẹ́ yẹn ó ń yí ni láàrin autar mẹ́wàá ẹgbẹ̀yìn so Um, wọ́n ní kí ni sábàbí tọ́lọ̀ fi pamá agba àdísì wá láti Ubaida ibn Samit wípé anẹ́bìsà àsálàm ó jáde níjọ́ kan liyukhbiruna bi laylatil qadr ó fẹ́ fún wa nírò wípé alẹ́ báyìí o oni laylatil qadr ọdún yìí faqala kharajtu li ukhbirakum bi laylatil qadr mo jáde wá láti wá fún yín rò wípé ọjọ́ báyìí ni alẹ́ laylatil qadr fatalaha fulanu na fulanu ẹni lágbájá àti lágbájá wọ́n bá bẹ̀rẹ̀ sí jiyàn wọ́n bẹ̀rẹ̀ sí fàmí ń fọ́ láàrin wọn farufi at wọ́n bá gbé ìmọ̀ náà lọ sókè wa asa an yakuna khayran lakum ṣùgbọ́n ó lè jẹ́ pé oore ni fún yín faltamisuha fi tasi'ati wasabi'ati walkhamisa torí ìdí èyí tẹ́ bá fẹ́ wá ẹ máa wá ní tasi'a ẹni pé 29 àti 27 àti 25 so imam at ó ní ìjiyàn táwọn arábí ń yìí ó fi hàn pé ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n máa ń sọ pé al-mumarat taqta al-fa'ida wal-ilmi an-nafi' wípé ìyàn jíjà kì í mú kéèyàn onímà ìmà tí ó ṣe láǹfààní tẹ́ bá wò àwọn kan wà tó pé gbogbo ògbà máa ń ka tíra àfáà fi ṣe rọ́dù fẹ́ fáàfáà kan èyí tí àfà náà fi ṣe rọ́dì náà fún òun á jẹ́ pé rudud nìkan ní ọmọ àkà so ìmọ̀ rẹ̀ etí ilé ní ọwà ọwọ́ àwọn rudud ní ọmọ ìjà káàkiri àwọn kan wà nù social media lónìí in tí wọ́n ń ṣe káàkiri nìyẹn so ó ń kálùkù ló ti lóókọ hizbiya kíní kíní kíní kíní wọ́n sì sọ́ra wọn lóókọ káàkiri so àwọn rudud ó ní wọ́n mọ̀ mú wa bet àwọn adájọ́ tí ó ṣe àwọn èèyàn láǹfààní kò sí wọn ní ṣe mọ̀nàkàṣà rẹ̀ so àwọn afá ni ìyàn jíjà a máa mú kíyàn ọmọ ní ìmà tí ó ṣe láǹfààní bàtà lọ sí eh, ilé ẹ̀kọ́ àwọn ọmọ ẹ̀kọ́ àwọn kan wà tó ẹgbẹ́ gbogbo àwọn tíra tán máa ń ràjọ nù tẹ́ bá dé yàrá rẹ̀ kò sí tíra ọ̀dọ́ àmọ́ ummul kitab àwọn gbòǹgbò nínú àwọn tíra ẹ̀ níbà àwọn tíra òun pé kèké ni wọn dúró àwọn báyìí tó bá tóbi jù báyìí ló tóbi ń bí ohun tí ọmọ ara káàkiri nù tí wọ́n bá sì jókòó tí wọ́n máa sọ náà nù ìyàn jíjà ìyàn jíjà kì í mú kí kí kéèyàn onímọ̀ so eléyìí òye ni kí á jìnà sí ìyàn jíjà wàásà an yakuna khayran lakum ọ̀rọ̀ anẹ́bsà sálàm tó ní ó lè jẹ́ pé oore ni fún yín èyí ni pé àìfi alẹ́ náà hàn yín pé alẹ́ báyìí ni oore ni fún níbo ló ti máa jó oore torí pé ẹni tí ó máa dúró de alẹ́ yìí nìkan ti máa ń yọ jẹ́ pé gbogbo alẹ́ òun pátá o ni ó máa ṣe kìyàm ṣé kò dóore fún ó dóore torí pé tẹ́lẹ̀ yọ dúró de alẹ́ òun lásán ni ṣùgbọ́n gbà tí ò ti mọ̀ ní ìsìn gbogbo alẹ́ pátá ló ń kírun ló ń ṣe kìyàmù lẹ́yìn ló ń gbàdúwà bọ́yá ọjọ́ náà ni so eléyìí ni àlàyé lórí hadithi àwọn afá alásìkò ti fi hàn wá èyí tá sọ tá sọ déédéé ọlọ́run ọba kó fún wa ládẹ̀ èyí tá ṣe àṣìṣe ọlọ́run kó forí ẹ̀jìn wá wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh يعني طبعا بيري نعم تفضل وعليكم السلام نعم ليلة القدر نعم àkọ́kọ́ ni pé ìbéèrè yìí ni pé ṣé a lè kóyàn jọ láti ṣe àkójọ láti jọ máa ṣe àdíkìr torí pé à ń wá Laylatul Qadr àkọ́kọ́ ni pé anabisa asalam òun ló kọ́kọ́ wá Laylatul Qadr àwọn sàhábé rẹ̀ àwọn náà sì tẹ̀lé láti wá Laylatul Qadr ohun tí ó wá lákọọ́lẹ̀ nínú àgbẹ̀wá ọ̀rọ̀ jù pé àwọn sàhábé anabisa sallallahu wọn a máa kírun òru ní mọ́sálásí lẹ́yìn ìgbà wọn bá kírun ìṣá ìta òǹkálukú a máa kìtì ẹ̀ àwọn míì ń kìtì wọn lé bẹ̀t nígbàtí anibsa sallam tó wá sí mọ́sálásí láti ṣe kìyàmù lẹ́yìn àwọn sàábì rẹ̀ wọ́n rí òǹkálukú wá tẹ̀lé ó sì fi wọ́n lẹ̀ fún ọjọ́ máa kìí ngbò di bí ọjọ́ kejì sí mẹ́ta anẹ́bùsà sálàmù jáde wá torí pé àwọn tí wọ́n wá lánàá wọ́n fáwọn míì ròyìn mọ́sálásí tó kún àwọn tí wọ́n wá ọjọ́ méjì wọ́n tún fáwọn tí wọ́n gbọ́ náà mọ́sálásí ní fọ́fọ́ ní alẹ́ ẹlẹ́ẹ̀kẹrin anábí ọ̀jáde sí wọn so wọ́n sì máa ń ṣe kìyàmù lẹ́lẹ̀ lọ sí àsìkò sòhóòrò ní àwọn akírun àṣùbà tán àárẹ́fẹ̀sá gbogbo ń tẹ́ǹtì ní òru àná gbogbo ẹ̀ ni mo rí ń gbogbo ẹ̀ ní mo rí mo máa mà tún má jáde ni torí pé ìfẹ́ kọ́ pé kìyàmù Ramadan yẹn wọ́n á ṣe lọ́ràn àyàn lẹ́yìn lórí tó bá jọ́ràn àyàn ẹ̀ ní lè ṣe so kí Ọlọ́run fi ilẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ní agbára rẹ̀ ló dáa jù so eléyìí fi hàn pé kò sí nǹkan kan míì tí wọ́n ń ṣe ju kí wọ́n máa kí ìrun lọ torí pé alẹ́ èyí tó dáa jù náà ni ká máa ṣe kìyàm kakéw tó pọ̀ tá a dúró tó pẹ́ ká tó ṣe rùkú àti sùjúdù tó dáa jù ní òru nìyẹn nígbà tí èèyàn bá wá kírun yẹn tán ìgbà yẹn nìyẹn wà tẹ́wọ́ yóò bẹ ọlọ́run ọba tí ó bá wù irun tá n kí n kí ló kọ rẹ̀ adhikr adhikr ọlọ́ni ìdánúdìyà lissalati min yawmin jumu'ati fas'au ila dhikrillah ẹni pé ẹ yára lọ sí ìrun so adhikiri ìrun ni so gbogbo ń tàà bá máa ń ṣe láti fi sí náà gbogbo ẹ̀ dhikiri so ààrí wípé nínú àwọn sahaba wọ́n jókòó wọ́n á péjọ wọ́n jọ ń ṣe adhikar gẹ́gẹ́ bí bọ́yá bọ́yá tẹ́ ń gbàlérò pẹ̀lú الذكر أني لا إله إلا الله لا حول ولا قوة الله أكبر سبحان الله أتي بيبيلو so gbogbo ẹni wọ́n ń ṣe ṣùgbọ́n wọn ò kójọ láti ṣe so ó ń kálukú máa ṣe gẹ́gẹ́ bí ó ṣe lágbára ni so Sayyidina uh, Umar bí bó ṣe wà lásìkò anẹ́bìsà àsálà nìyẹn títí di àsìkò Sayyidina Abubakar bákan náà lásìkò Umar náà bó ti wà nù no so nígbà ìdajì àsìkò ẹ̀ ó wá rí pé àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí máa ka Qur'an ní sí etí ara wọn níbi tẹ́lẹ̀ tí ń ka tiẹ̀ yóò máa wọ tẹ́lẹ̀ níbi tẹ́lẹ̀ tí ń ka tiẹ̀ yóò máa wọ tẹ́lẹ̀ èyí ò sì kò fi kí èèyàn ní tadabbur níbi kíka al-Qur'an ìdínú tó fi fi wọn lórí imam ẹyọ kan ká má gbàgbé pé ìgbà tí anẹ́bsà sálàm tó jáde wá fúnjọ́ mẹ́ta ijọ́ ẹlẹ́ẹ̀kẹrin tí ó jáde kò tún bá wọn ṣe mọ́ torí pé ló ń bẹ̀rù pé wọ́n má jọràn èèyàn so ló ń kálukú wá ń ṣe gẹ́gẹ́ bó ti lágbára bẹ̀t lásìkò Sayyidina Umar ó rí pé wọ́n kún wọn ó ń kálukú ń ṣe tiẹ̀ wọ́n ń ka alukur'an síra wọn létí lọ́wọ́ akúkú fi wọn lórí imam ẹyọ kan ibi tá a ti mọ̀ pé ó ń gan fún rẹ̀ ọ̀bá wọn kí ó ń kí tiẹ̀ lé ni nígbà tó jáde lóru láti máa wo torí pé bó ṣe máa ń jáde nù ń tiẹ̀ láti máa wo kí ni situation àwọn èèyàn lò lọ́wọ́ rí ní mọ́síláṣí bí wọ́n ṣe ń kírun lọ́wọ́ ṣàtúnṣe yẹn so nígbàtí ó tún jáde wá tó rí wọn pé imam kan ó ní ló síwájú tó ń kálukú tá gbogbo wọn tẹ̀lé lọ́wọ́ ni máàdàlà fún ìbẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ yìí ni pé ó pè ládàdá lóòótọ́ ṣùgbọ́n alada àwọn afá ní al-lughawi ní èdè larubawa nítorí pé òun lọ bẹ̀rẹ̀ rẹ̀ láti fi imam ẹyọ kan síwájú fún wọn káwọn yòókù ọ̀tẹ̀lẹ̀ bet wọ́n ti kí lẹ́yìn sallallahu alaihi wasallam so kò jẹ́ bídà ba so eléyìí ni kíyàmù ramadan bó ti yẹ kó rí nìyẹn ṣùgbọ́n pé àwọn àpéjọ pẹ̀lú àwọn èèyàn máa ṣe kìí ṣe tó irun gan ló ṣe pàtàkì jù tó ní òun ni kìyàm bẹ́ẹ̀ ni anẹ́bísà sálẹ̀ ń pè ní kìyàmù Ramadan kìyàmù yẹn irun ni so òye tó lọ́lá jù nìyẹn Allahu alam bet ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ok alẹ́ ìtàn pè lálẹ́ lẹ́yìn ìgbà tí um, um, òòrùn bá ti wọ̀ alẹ́ bẹ̀rẹ̀ ni so gbogbo ẹni gbogbo àsìkò lẹ́yìn ìrun ìṣà gbogbo ẹ̀ àsìkò yẹn oore ti bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀ tó wá pé Laylatul Qadr ẹ̀ láti kọ ẹ̀yìn ìṣà títí alfijiri ó fi yọ so gbogbo àsìkò ń pátá lèyàn lè ṣe kìyàmù Ramadan rẹ̀ bet alẹ́ àsìkò tó dáa jù òun náà ni ìdá mẹ́ta ìgbẹ̀yìn tá a bá dá alẹ́ sí mẹ́ta ìdá kan ìgbẹ̀yìn òun ló والله أعلم وعليك السلام وإياكم ساين náà wọ̀nyí. sọ́lọ̀ ń ṣiṣẹ́ kẹrí. àkọ́kọ́ náà ọ̀rọ̀ pé bóyá igi ń ṣe sujad kò sí ní tó jọ bẹ́ẹ̀ bá wá lórí àdìsì mọ̀dú ni wọ́n pọ̀ dáadáa ṣe rí èyí tí ẹ sọ nípa fídíò ni pé àwọn kan ti wà lónìí tí wọ́n fi Islam ṣe yẹ̀yẹ́ wọ́n sì ń pera wọn ní mùsùlùmí wọ́n fi Islam ṣe yẹ̀yẹ́ ni so wọ́n máa kíní yẹn wọ́n ti torí pé handset means kò sí bẹ́ẹ̀ ṣe lè lò so wọ́n picture ni àwọn gangan ni wọ́n sẹ́tì ẹ̀ sórí tí wọ́n bá fẹ́ kẹ́ gbàgbọ́ mo kan lónìí ibà mo ti mọ̀ pé isgili ni wọ́n fi islam ṣe wọ́n wá fi igi debino, tí wọ́n rìn lókè bígbà tí ẹni pé tẹ́ bá ti wó dáadáa ti mọ̀ pé kámẹ́rà lásán ni igi ń gan kẹ́ sáyè lọ́wà kò sí láàyè torí pé àwọn ewé rẹ̀ ọmọ àwọn kan sì wà tí wọ́n ń rẹ́rìn lábẹ́ ẹ ti mọ̀ pé istihza ni wọ́n fi ẹ̀sìn Islam ṣe and then ẹ̀dìn rẹ̀ àwọn àjọ kan ni tí wọ́n sọ ní tí wọ́n fi Islam ṣe so gbogbo àwọn nǹkan yẹn ká mọ̀ mọ̀ gbà wọ́n gbọ́ kò ní kò ní túmọ̀ kò ní túmọ̀ at all torí pé àgbọ́rí láti ayé ànẹ́bísà sálàm tí èdò ní wípé màláíkà ó wá sọ̀kalẹ̀ lórí alẹ́ ayé àárí àlìjànú gan náà ìṣúra màláìka rẹ̀ lára o so kò lè ṣẹlẹ̀ wallahu alam náà. òru kan náà ni bẹ́ẹ̀ nuzul okay. approximately twenty years twenty three ni ẹnu lẹ́yìn ìgbà tí wọ́n tí anamsa salam tí wọ́n fún ní wáhíù ó lò thirteen years ní Makka ó lò ten years ní Madina so àfa kan sọ ní approximately twenty years torí pé lẹ́yìn ìgbà tí anamsa salam tọ́lọ́n fún ní um, nobuwa àsìkò kan wà tó yẹ pé wáhàyí ó ṣe ìǹkìtà so bákan náà kìí ṣe gbogbo ògbà kìí ṣojoojúmọ́ ni wáhàyí ń wá so ó wá ṣe approximately pé at least twenty years kùránì sọ̀kalẹ̀ wallahu alam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh